ẹ ní quality àti dọba o tí ò bá sírò wa nínú fámìlì wa ẹ kàn máa fi ṣòfò dànù ni. kóró gbé kóró gbé gbégbé. ká wí fún babaláwo tó bá ń dífá nítorí ìtìẹ pé kó má wulẹ̀ dífá mọ́ ká sọ fún oníṣègùn tó bá ń ṣoògùn kó má wulẹ̀ ṣoògùn mọ́ torí pé sùn wọn bá jókòó tán èṣù ń lọ bó bá wo ewúrẹ́ wọn kó wọlé pàtàkì kó kú àkúnlẹ̀ àwọn náà ni wọ́n kú. kíyàwó ẹ fẹ́ bímọ kó bí ewúrẹ́ kí ló dé ẹ fẹ́ bá jẹ́ ìjẹ́bọ mi lọ́wọ́ ni. ewúrẹ́ níyàwó mi. ewúrẹ́ níyàwó ẹbí. ṣe rí òsì nǹkan tẹ́mi àti yín jọ sọ èmi ò bá ń bẹ̀ mọ́ o èmi lè sọ wípé ọmọ bá máa fẹ́ kọ́mọ bá tó lọ fẹ́ ẹ lòmíì ẹ dẹ̀ tàn mí ẹ gbowó lọ́wọ́ mi ọmọ bá ò padà fẹ́ mi o. o ní èmi o wá dúró síwájú kábíyèsí o wá ń disrespect wọn ta ni ẹ̀gbọ́n ló ti wá. ẹ wo àjàbá yín ògèdè ló ń pa káàkiri bíi pẹ́yẹlé òwò ẹyẹlé tèmi gbọ́n gidi o títìrì ló tìrì. àríkẹ́ gbogbo ohun tó bá fẹ́ ni ó ṣe ṣó rí bí a bá fi yọ̀ síbẹ̀ ní sọmíṣì. balógun máa tẹ o ó máa kàbùkù ibi ló ṣẹ̀ṣẹ̀ ti béèrè lọ́wọ́ mi pé kí lọ́nà àbáyọ kí ló dé tírú yín yóò lè rọra yín lóye kó tóó di pé padà dáàfin náà.